الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول أعوذ بالله من الشيطان الرجيم يجب नहीं बढ़ाया बोला أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أرقني يا الله أترى كاتب النبي محمد lónìí lágbára ọlọ́run a máa tẹ̀síwájú àná tẹ̀síro sóràtì kọ́ra yìí lónìí lágbára ọlọ́run tẹ̀sír tẹ̀sír sóràtì fìlì sóràtì fìlì kíkà áyà wọn tàbí kíkà òdìdí sóra wọn òní àtìgbọ́ ọlọ́run bá ọba àlekè ọlá níbẹ̀rẹ̀ àyà náà ó ní aláǹtarọ̀ káyìfà fáàlà rọ́gbòkà bí afábìlìfẹ́ ìtumọ̀ rẹ̀ lẹ́rẹ̀fẹ́ aláǹtàlám tí ò tí ì dé sígbọ́ rẹ ni ìdè òjìṣẹ́ láàmú ẹ̀mà kàyìfà fáàlà rọ́gbòkà bí afábìlìfẹ́ irú tú tọ́lọ́mọba fi àwọn àjọ ilé ẹrin tọ́lọ́mù fi wọ́n pa. ìyẹn aburahatu àtàwọn èèyàn tí ń bẹ pẹ̀lú rẹ̀ àwọn kan gun erin kí lè ro wọn àrò tẹ̀míra káàbà wọ́n gbèrò láti lọ owó káàbà ilé ọlọ́run táwọn mùsùlùmí tẹ́ máa ń lọ́run àfi ká dùwó látàrí pé àwọn náà ti kọ́ lára bàǹdẹ̀ gbangba kan. wọ́n wá fẹ́ kẹ́rí àwọn èèyàn kó omi inú alọ sí kaaba ẹmọ wa lọ síbi chọ́ọ̀chì nù ẹgbẹ́ bá ti máa gbọ́ àlàyé rẹ̀ síwájú wọ́n wá fẹ́ lọ wó kaaba nù kó lè wá kẹ́rí àwọn èèyàn síbi pé ẹmọ wá síbi ilé ìjọsìn chọ́ọ̀chì ètí akọ alamiyẹjẹ alikaida ìtẹlẹ èrò wọn ni pé àwọn fẹ́ lọ wó kaaba ṣùgbọ́n náà ọba ọba àdékè ọlá ọba tó ní kaaba ọdá gbogbo nǹkan rẹ̀ abdulmutalib bàbá bàbá ànábì ìgbà tí abúlé àtúntò wọ ìlú mẹ́ka àwọn arákùnrin rẹ̀ wọ́n kó oní à ẹ̀dàkùn ẹgbẹ́ ká ló ń fẹ́ bẹ́yìn arákùnrin tòun ẹ̀dàkùn fìlẹ̀ oní à ó ti ẹja ń kọ́ta àwọn fẹ́ lówó kàbá ní à ẹni ní kábọ̀ ọ̀dà àbòbò arákùnrin tòun ẹ̀dàkùn fìlẹ̀ alam yẹ jẹ́ àlùkàyídà ń fi tẹ̀lé é gbogbo ète àti ẹ̀rọ gbogbo ète gbogbo ìmọ̀ràn wọn gbogbo ẹ̀rọ náà ń tọ́dọ̀gún ìbọn lọ́n bàjẹ́ ìbọn ra láre wàá rúṣọlá àlẹyìn tọ́ yẹ́rọ náà bàbí ẹ̀ kí lọ́lọ́run ti ra wọn kí lọ́lọ́run ti pa wọn ẹyẹ lọ́lọ́run ti mọ̀ àbàbíl nípa àwọn ẹyẹ yìí níjọ níjọ ni wọ́n wá fọ́nká sójú sánà wọ́n tò lera wọn. báwọn sàn àléyìn tọ́yọ̀rọ̀ ti ti mùtàtàbíà ọlọ́run náà àwọn ẹyẹ sí wọn àwọn ẹyẹ pọ̀ débi pé ọlọ́run nìkan ló lè sọ yóò nǹkan wọn. tẹkùdífòhùn Ba bí ìjárọ siri ẹyẹ yìí báwa fún tẹsí bí wọn ti ọfẹnu egbe kẹta tẹlifíìm yẹn ni bí tẹkùwé fọwọn wọn bẹ̀rẹ̀ sí ní lẹ́nu kí ni lẹ́nu wọn bí hijára ti mi ti dé òkúta kan tó ṣe pé ọ̀rọ̀ fọ ní tẹ́lẹ̀ ẹrin ti wá padà di òkúta yẹn ni kí ọ̀rọ̀ tó le òkúta mọ tẹlifíìm bí hijára ti mi ti dé fàjà áńlá hùn kàá sì máa kó bẹ́ẹ̀ bá ti ń lẹ òkò yìí bẹ́ẹ̀ bá ti ń lẹ̀ mọ́ wọn bẹ́ẹ̀ ni wọ́n ń jege jege tẹ́ran ara wọn títí nǹfan tó fọ́n jáde jala jala jala jala jala tó gbogbo ẹ̀yà ẹni pé fàjà aláwọn bíi mutahasimin pẹ̀lú òkúta táwọn ẹ̀yẹ ń lẹ̀ mọ́ wọn wọn adẹ́n tó ṣe pé wọ́n ń jege ka àwòrán àkè zárẹ́rìn wọn náà gẹ́gẹ́ bíi ewé orúmi èyí ti gbẹ́ yàtọ̀ sí pọ́gbẹ ẹran ọ̀sìn kan bóyá ewúrẹ́ ni àbágùtà ni ọwọ́ àjẹ́ nígbà ọjẹ́ tó kún ná tán ọwọ́ àṣẹ ẹ̀tún pọ̀ọ́lẹ̀ ó tún àfẹsẹ̀ já jákujàku bẹ́ẹ̀rẹ̀ ara wọn bó ṣe níjọ́ náà lọ. ọ̀jà àlàhùn kà á sùn mà kó. nínú àyíṣàlù tàfàṣìyà bàbá wa jazayiri kọlọ̀nkọ́ba nìkẹ́ wọn bàbá kátó lọ síbi eléyìn nínú tẹ̀síìrì sáádì bàbá mú àyà márùn-ún wọn mú wálé kan náà alamtaro kẹ́yìfà fún alàbọ̀ bùkà yẹn ni pé àmàrọ̀ ayíta kódìrátà lọ́wọ́ òòdì gbàgbọ́rọ̀ lọ́wọ́ bá rẹ bó ṣe tóbi tóni wàá bí mi sáà nìyí wo sáà ní ọlọ́run kìí ṣe sí rẹ̀ owó tó òkè rẹ̀ tó ní sáwọn ẹrúfin rẹ̀ owó náà ti tóbi tó wáwọn ìṣẹ̀lẹ̀ ètí ń tọ́ka sí wípé allah wahid ti ń tọ́ka sí ìfààsó fọlọ́hún tí wò ó rí ni ọ̀ ṣàkíyèsí rẹ̀ ni. wọ́sídìkì rọ̀tòlè aláwọn ìṣẹ̀lẹ̀ ètí ń tọ́ka sí pé òjísẹ́ńlá muhammed sallallahu alayhi wa sallam olódodo ni lọ́yà tí ń tọ́ka sáwọn sáwí yìí máa fà á lọ́wọ́ lọ́wọ́ bí àfàábìlì fèèrè onítọ́nà ọba tó ṣe fáwọn ìjọ ilé rin alẹ́bí nàkàdù bẹ́yìtà wọlé harọ́mà àwọn tí wọ́n dètè lórí àti gbé kàábà wò wọ́n fẹ́ sọ kàábà di ahoro fàtàjà àzùlẹ̀ àjùlẹ̀dá àlẹ́kà wọ́n wá gbáradì wọ́n dè amára gbogbo tí wọ́n ní ní nǹkan jagun wọn kó jọ wọn sọ́fàbù márùn àlèfíyálátà lè hàdùmí mú ọ lọ́la àwọn nìkan o ìgbà tí wọn lọ bíyàn bá lọ jagun ẹ̀sìn ní a máa gùn jọ ràkúnmí ṣùgbọ́n tẹ́nìkan ò ṣeré làwọn ṣe eré ẹrin òun làwọn gùn kí lè ro wọn wọn fẹ́ gbélé ọlọ́wọ́n bá wọ. wọ́n jẹ́ àwòbí jẹ́ mọ́ ẹ̀yìn. wọ́n wá kó àwọn ọmọ ogun wọ́n ṣẹ́ wọn jọ nǹkan jagun wọ́n kó jọ léyìí tó ṣe wípé láàpébálà lè àárọ̀ bèbè kò sí ẹni tó lè sọ pé òun ó dúró sí wọn òun ó dìrò sí wájú. ọ̀rọ̀ wọn àfi bí yájújà àti májújà ni tí wọn ò sí gbóná wò lójú bẹ́ẹ̀ làwọn ìjọ bẹ́ẹ̀ làwọn náà ṣe àwọn ọmọ ogun yìí wọ́n láti lu méjì ilẹ̀ habasha tá a mà ní ethiopia lásìkò tá a wà àti ilẹ̀ yaman ibẹ̀ ní àti sàwọn bó ń jọ fọlẹ́mẹ̀ntà ò ilẹ̀ àkórè bí má kásá ń lọ ń lọ ń lọ gbogbo tó bá ti fẹ́ takò wọn tó bá fẹ́ sin alórí báyìí wọn ò lù pa àwọn tí wọn bá sọ gbogbo kọ́nà fẹ́ gbogbo pàdé wọn fífọ́ ni wọn fọ́ ogun wọn wá ń lọ tí wọ́n fi adé àyè kan tó ṣe pé ti súnmọ́ ìlú mẹ́ka wọ́n lọ bí ọkùnrin làwọn rògbò kò sí lágbára kankan bí wọ́n ti lò ogun tó wọn ò tún á bí kò pé àwọn ará mi ẹ̀mí kálukú kálukú sàǹdó ẹ̀ǹtí ọ̀sà gorí òkè kálukú sàṣà arsalallahu alayhi khayran abadiyya ọlọ́run wa rán àwọn ẹyẹ ìfàsẹ́ wọn ababil mutafarriqatan báwọn ẹ̀ka wí tí wọ́n fọ́n ká tí wọ́n gba gbogbo ojú sánmà tahmilu hijaratan muhammadu min sijil ìkọ̀kan náà àwọn ẹyẹ yìí oní ẹ̀ ń mú òkúta dání òkúta tó ṣe wípé wọ́n ti sún ẹrẹ̀ ni wọ́n ti sún ó ti dàbí òkúta fárọ̀ náà tí ń bi á òkúta yìí làwọn ẹyẹ wà lẹ́nu. wàtàtà dáhàtì kọ́fíyàwó wàdáníyàwó ẹ̀ńtó jìnnà àtẹ̀ńtó súnmọ́ ẹ̀ńtó kéré nu wọn àtẹ̀ńtó dàgbà gbogbo wọn lóko ibà fàfàmàdó iná wọn kò pé wàtọ́rù káwọn sí máa kó lé wọn dà gẹ́gẹ́ bí ewé ètò ìpìlẹ̀ ti gbẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tewúrẹ́ tí wọ́n á bọ́ bẹ̀ wọ́n wá jẹ́ wọ́n wá kún náà bí wọ́n ṣe rí nù yẹn ni pé kàfọ́nlọ́wù ṣàrọ̀ fúnra ọlọ́run ìlú tó àwọn ará amáka kò bí aburú abúrà àtù àtàwọn ọmọ ogun rẹ̀ wọ́rọ́dà kàyídà ń fi nùhórí ètè wọn àti ro wọn lórí wọn náà lọ padà sí o. afáwa ni wàkísọ́tù ń máa rú fàtún màṣúwọ́rọ̀ ìtàn wọn gbajúmọ̀ ìṣẹ̀lẹ̀ yìí ọwáyé kọ́bùlà wìládà tí nàbí yìí sọ̀dọ̀ bá wọn àdéhùn wàsálàm kótó di pé àbí ànábì sọ̀dọ̀ bá wọn àdéhùn wàsálàm. ọdún tí bí ànábì gángan lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ọdún ọdún eléyẹrin wọn bí ànábì lọ́dún eléyẹrin fasọlá ati ní jùmọ ti rahasọọt àdékò ìṣẹ̀lẹ̀ tó yìí àpẹẹrẹ kan lọjẹ àmì lọjẹ tí ń tọ́ka sí pé ẹni ńlá kan ń bọ̀ wá onínáà muhammed wa sallam káàní alẹ́ ti wúlò dàfíà ọdún ń ṣẹlẹ̀ onínáà ní òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam ọdún náà ní ànábì ló délé ayé. bàbá wa haumadi nínú tẹ̀síìrù mu wọ́n ní kí sọ́tìlì fíìlì ìtàn báwọn ìjọ eléyìí bó ṣe jẹ́ wọ́n ní tàn rèé o anilẹ̀ habashata àwọn ará ilẹ̀ habasha ilẹ̀ ethiopia ìṣtàlá tìlì fataratan min zaman wọ́n jẹ gàba lórí ilẹ̀ yemen láwọn àsìkò kan nínú ìgbà wàkàní tilẹ̀ abájá tó mìíràn náà sọ̀rọ̀ àwọn ará ilẹ̀ abájá sì nìyí kírísítẹ́nì ni wọ́n wàlámìnà rọ àhàkìm yemen alihabashi wasmuhu aburahatu nígbà tẹ́ ń tọ́jú aláṣẹ fún ilẹ̀ yemen nígbà náà tó kọ́ rẹ̀ ń jẹ́ abúràhátù ó sì rẹ̀ pé ele habasha ni ndị rẹ̀ ń jẹ́ abúràhátù ó rí wọn máa ń fà síbi káàbà káàbà sáá káàbà sáá àrọ́dà ní ìṣẹ̀lẹ̀ fáwọn àníyàn ó fẹ́ gbójú wọn ha bẹ́ẹ̀ ó fẹ́ sẹ́rí wọn kó bí káàbà ìkàtí lọ́mọ ń jọ́ sí fọlọ́ fábànà kàní sátánà ló bá gbé kalẹ̀. wọ́n dáadáa rọ́bà wá kí sáwọn lọ́gbàwá ìhájì tẹ̀ ń lọ sí ń ká abáyẹ̀ gbọ́dọ̀ lọ́mọ ibi ni ẹ̀sìn máa lọ sí ìhájì yìí. dáadáa rọ́bà ìlàlẹ́ hajj ilẹ̀ ya wọ́n sì yà rọ́ sí ya ẹ̀ bá fẹ́ ṣe umura ẹ̀ bá fẹ́ ṣe hajj ọ̀ya ibi tí wọ́n ti wù ní kẹ́ lọ bari la min ziyara tẹlẹ kaaba ẹni kankan o gbọdọ lọsi kaaba alaba ni kí alọ an sọ yìí fakari alẹ arọ bọ zaalika ọ̀rọ̀ tó sọ wọn kò ìlà rẹ̀ mọ ìbọn sílẹ̀ nù. wàdákàlà báàdù mọ̀lẹ́bí náà wà á ṣàdàtà fi ẹnìkan wà lọ sínú chọ́ọ̀chì ọwọ́ ayé àgbẹ̀ gidi ìgbẹ́rà bàtà ọwọ́ ayé àtibẹ̀. àwọn kan náà ń fọ́n tẹ̀síìr wọn ni nàbàdàn ṣáwọn ọkọ̀ wọn náà lọ́wọ́ nígbà tí abraha ti wá ní ẹ̀ẹ́n ilé ìjọsìn ńlá tó ń gbé kalẹ̀ lè wá rí àjọ̀dún na afghan abraha àjọ àmàlà síbẹ̀ ló ti á fọlọ́run lóra pé kàábà yín òun ó bí wó lulẹ̀ ọ̀rọ̀ dání alahabere ìsáhà ẹni yóò máa jẹ́ ìgbẹ̀sán lórí àìdá tó rò pé ń ṣe sùn látàrí pé ń yàgbẹ́ sí i. inú chọ́ọ̀chì Wasaara wàsá ara lè jẹ́ ìṣẹ̀lẹ̀ ó wá sí àwọn gbogbo tí wọ́n pọ̀ ó ṣe wọn jọ yàtọ̀kọ̀ dámọ̀ ò sí ìyàlùnà ọ̀bìn sí ìlùnà ọ̀bìn erin ńlá kan ló wá síwájú wọ́n ń ya yẹn ní mahmood ló síwájú gbogbo àwọn erin tí wọ́n lọ àwọn kan ní ni. ìtọ́tọ́dàgbà jùlọ wọn òní mahmud. wàrà ọ̀dà tó dáadọ̀ lẹ́kọ̀ọ́ báyìí lẹ́la àrùbíyà àǹtàtà àrùdà tàbí ilà o. àwọn kan náà àwọn ìdílé lárúbáwá yáa kàábà ní màlá wọn fẹ́ lọ wọn mọ̀ fẹ́ lọ owó kàábà ni wọn bá dá wọn lọ́nà. wàtàkùdù àlẹ́ haram ìrún wọn ni pé àwọn ọ̀sẹ̀ wọn lórí pé ha ilé ọlọ́run ẹ fẹ́ lọ gbélé ọlọ́run wó ní bá wọ̀ ìyá àjà pẹ̀lú wọn wàlàkì mẹ́wò tàgẹ́lẹ́mà àlẹ́yìn ṣùgbọ́n àwọn ìjọba wí wọ́n pọ̀ débi pé àní wọn ò ṣeé kojú wọ́n padà borí àwọn lárúbáwá tí wọ́n yọ sí wọn yìí. wàlámà wọ́n sọ̀rọ̀ lè jẹ́ ìlànà káàní yóò rọ́fù bíl mọ̀gọ́mẹ́sì. ìgbà táwọn ọjọ́ ẹlẹ́rìn tí wọ́n tẹ̀síwájú tí wọ́n dáyẹ̀ kan tí ń pè ní mọ̀gọ́mẹ́sì gọ́mà ààyè ń súnmọ́ maka ìyẹn ti wọ maka ìyẹn ti ń débẹ̀ bọ̀ tàwa kọfà fìyà lò báwọn irin báwọn irin ti jòkó nù àwọn irin ọba lọ́mọ́ nígbà àwọn irin ti àwọn irin ti rí pé kàábà ni ẹ máa mọ orílẹ̀ mọ́kà ni ẹ máa lọ yìí wọ́n bá rọ̀ ká ara ọ̀gbìn bá jókòó lànà oníbàjọpọ̀ ọba lọ́mọ. fàháwà ló sá òkò o wọ́n ta ń tẹ́sẹ́ wọ́n lọ nírù wọ́n ti gbá erin òdìdé o. wàkàní kúlẹ̀mọ wàjà o wújì àtàndéròmẹ́ká sàárà ìbẹ̀yà tí máa dojú àwọn erin kọ́ ọ̀nà míì yàtọ̀ sọ́nà mẹ́ka wọ́n mọ̀ tó ó dìde lẹ̀ wọ́n mọ̀ lọ tí ti adójú mi kọ́ mọ́kà wọ́n tún jókòó wọn ò ní lọ bẹ́ẹ̀ walakinnahum hinama kanu yuwajjihunahu ila Makkah kana yabruku ó gbà tí wọ́n bá ti dojú ẹ̀kọ́ kàá bàbá yẹ ọ̀nà ọ̀pẹ ọ̀nà Makkah yáǹso kò yára fọdọ̀ fẹ́yìí ìrìn kọjálẹ̀ olóhùn ọ̀lọ́ wọ́n fi há délé àtúnáyè lálàfo ògbà tí wọ́n ń gbìyànjú tí wọ́n wà lórí dọ́yà ìwé orin àní ọmọ nsọ Makkah arsalallahu ta'ala alálẹ́ ahbashi. majmu'atin kabiratan min at-tayri ti rán àwọn ẹyẹ sí wọn ni àwọn ìjọ àkójọpọ̀ tó pọ̀ ní àwọn ẹyẹ kánẹ́tì tún ájímù ohun àwọn ìbẹ̀rẹ̀ sí ní àtàkùn aladufa'at mutataliya báwọn ṣìkan ṣe wá ìṣími yóò tún tẹ̀lé ìṣími yóò láti pàṣẹ lílẹ̀ fàyà àlékò máa ń tò sí ibò gbogbo ẹni tó kìtà bá ti lè kà pátá ń parun ni. ọ̀lẹ́mẹ̀rọ àbúrò àtúbálẹ̀ka nígbà tí abúrò àtú olórí àwọn gbogbo tí wọ́n fẹ́ bí kàábà wò pé a ìwà lélẹ́yìn ẹ̀yẹ́ máa ń lẹ́kọ̀ọ́ àwọn èmi máa ń kú kí ló ṣe ọ̀sẹ̀ rí ọ̀fẹ́ máa padà lọ pẹ̀lú àwọn ọmọ ogun kan. rọ́jà àti náà tàbá kọ́ máa omi nàìjíríà òun àtàwọn ọmọ ogun tí wọ́n sẹ́kù lẹ́yìn rẹ̀ wọ́n bá sẹ́rí wọ́n rò pa àwọn là ní ń lọ ń lọ ń lọ sọ lójú tó wá ní kókò ara wọn wá já jàlá jàlá jàlá àwọn ana abúlé àtà halaka ònga parun lójú ọ̀nà kò padà délẹ̀ yamani ṣùgbọ́n nínú àwọn afọ́ onítẹ̀síìrì ni wọ́n sọ pé rárá kìí sẹ́yẹ ọlọ́run ọ̀rẹ́ yà kaka sí wọn àrùn ńgbà méjì lọ́lọ́run dẹ̀ sí wọn àwọn kan báwọn àwọn láwọn ààrẹ oríṣiríṣi lọ́lọ́run bá dẹ̀ sí abúlé àtàwọn ọmọ ogun rẹ̀ wọ́n sọ ilé yìí ìsìnmáàdà قد سخر طيرا ترمي هذه الحجارات wọ́n wò pé ah, ó jìnà ọ̀bálà kẹ́yìn káàzọ pé yẹ àwọn ọmọ ogun ọlọ́run pọ̀ wọ́n máa ń yá aláwọn jùlọ dàrọ́ bí ká ilá o kò sẹ́ni tó lè sọ pé yẹ báyìí lọ́mọ ogun ọlọ́run àfọlọ́ nìkan ọ̀rẹ́ kan kọ́lé èèrùn lásán èèrùn ọjọ́ mẹ́ta ni òfin sunlé nítorí èèrùn wọ́n gba ogun lé ma lọ́nìí ọlọ láàárọ̀ báwo dé láàárọ̀ yẹn lábẹ́nu ọ̀nà báyìí irun ni yóò lọ fẹ́ pa jọ́kejì tó wá jọ́kẹ́rin ló tó lè sọlé irun ni ọ̀ká wọn ṣe wà sọ ẹ̀yẹ. tó bá ṣe pé bí wọ́n ṣe wí lọ̀rọ̀ bá ṣe rí yẹn ká sọ pé àrùn bọ̀ǹgbà méjì àbáwọn àrùn míì lọ́lọ́mbà dẹ sáwọn abúlé àásù àtàwọn ìjọ rẹ̀ àwọn akọ̀rọ̀ yìí wọn ìbá ọkọ̀ takọ̀ ànábì sáà bí òṣojú ànábì ọdún tí wọn bí ọdún tí wọn bí ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ kí wọn tó bí táìpì ọ̀gá rí bẹ́ẹ̀ ni wọn filẹ̀ tí ń bò làwọn ó ṣe wá ńbò lànábì ó ti ṣe mistake náà wọn sọ pé ah ẹ̀rọ lọ́pàá táìpì ọba rí bẹ́ẹ̀ ni ìbá ti takọ̀ ànábì lábalábẹ́ wọn yẹni wípé bọ́rọ̀ ṣe rí gangan ńlá ṣe gbọ́n bọ́lọ̀ ń ṣe sọ́nú àlùkòrá ni pé ẹyẹ ìlọrin sí wọn ẹyẹ náà ni o kìí ṣe àrùn ń bá méjì o báwọn kan bí a ṣe sọ. alamiyẹjẹ alikaida ń fi tẹ̀lé e yẹn ni wípé kọ́dí afsada lọ́wọ́ tààlà tẹ́lẹ́bí rọ̀ ń gbogbo ète àti ẹ̀rọ wọn ọlọ́mbàjẹ́ ọ̀sọ́dọ̀gbò ìlàkàkà ìpọ̀sẹ̀sẹ̀ wọn láti sọlé ọlọ́run dáwọ́rọ́ xọ́yìyàbà àmàlà ọlọ́run sọ èròǹgbà wọn ọ̀sọ́dọ̀fọ̀ mọ́ wọn lọ́wọ́ wàhálà kófàrú kọ́ráìṣ àyè kọ́ dèrò fọ́dùlà hàdà àlẹ́yìn wàmí nàtàwọ̀. ilé ìgbìyàn tó ní táwọn lárúbáwá àwọn kọ́ráìṣ tó fi yẹ kí wọ́n gbà wípé ọ̀kan ṣoṣo lọ́lọ́run kò pé méjì ká máa sìn lọ́ọ̀nì kan ṣoṣo. ṣùgbọ́n máa ń yọ lélẹ̀ láwù fọlá adéyà láwù nílọ́ọ̀ bá ti kádàrà ànùmá ọ̀sẹ̀ ń tó lè fi máa nàná. وأرسل عليهم طيرا أبابيل فقد أرسل الله تعالى عليهم مجموعات من الطير àwọn ìjọ tó pọ̀ nínú àwọn ẹyẹ lọ́lọ́run sí wọn kánẹ́tà tí àwọn ẹyẹ yìí wọ́n wá ń bá wọn jamaati mutafarikọ níjọ níjọ léyìí tuntun tí wọ́n fọ́nká tí wọ́n sì wá ní iṣẹ́ tẹ̀lé mi jéèlì ẹni pé wọ́n lẹ òkúta mọ́ wọn. òkúta tó ṣe pé ọ wá láti bi ọrọ̀ fọ̀ èyí tó ti gbẹ ẹni pé ẹrẹ̀ tó ti di òkúta àmà tó ti di òkúta làwọn yẹn bẹ̀rẹ̀ sí nílẹ̀ mọ́ lẹ́yìn nílẹ̀ ńkọ́ fàjáhàlà nǹkan á sì máa kó o ẹni pé fa àhàlà kan òkúta yìí ọ̀pá wọn rùn oorun wọn tegbòtegbò wọ́tàbà àǹsára júùtà tó ń fi dòró kí wọ́n mọ̀ sáré kí ẹnu wá já kùtùkùtù kùtùkùtù sáwọn òjò náà fàkánù kàyábísì zariayin níta lè fi wọ́n wí onírúgbìn èyí tó ti gbẹ yàtọ̀ sí pọ̀ gbẹ akala ti bá àyìn ọba àdàwò àwọn ẹran ọ̀sìn wọn bá tún bọ́ bẹ́ẹ̀ wọn bá jẹ́ irúgbìn tó ti gbẹ wọ́tà náà sara báàdó àlàáfàr mìbẹ́yìn ní asinania wọn wọn bẹ lẹ́nu rẹ̀ àwọn apá yòókù wọn fọ́nká lórílẹ̀ báwọn ìjọ eléyẹrin ètò tọ́lọ́wọ́n bá tàn án lá tó fi wọn pa ni o kọ́lọ́nkọ́sá ni o. nínú aisadu tafasir bàbá wa jazairi kọ́lọ́nkọ́ba ni kẹ́ bàbá àwọn náà mọ̀túnmá súra mọ̀mọ́ wa. wọ́n ní kọ́ọ̀lù hù tàn án lá kẹ́yìn fàfàn àlà rúbùkà bí asábìlì fèèlì ìlà kọ́ọ̀lù yìí máa kọ́ọ̀lù yìí hamsu ayat aya márùn-ún aya márùn-ún ọ̀run tadammanat al-hadith an hadithin jalalin aya márùn-ún ó kó ìṣẹ̀lẹ̀ ńlá tó tóbi kan ó kó sínú ìṣẹ̀lẹ̀ ìwáyé àmọ́mọ́ wíládà tí nàbí yìí sallallahu alayhi wa sallam síwájú ká bí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam sókè inú tán òun rèé o ana aburata ali ashram aburata ashram tó jẹ́ wàhálì yemen òun ló jẹ́ olórí nílẹ̀ yemen ọwá látọ̀dọ̀ ọba ilẹ̀ habasha kọ̀dọ̀rọ̀ a ayẹ́bìnrin abẹ́yìntà fi sọ̀nà hàn ó káwọn ọkọ̀ ilé kan sí olóòlò ilẹ̀ yemen yẹ́dìrán ọ̀dà àròdà ìlà hajj táwọn bá kọ́lé ńlá nǹkan àwọn wàá pa àwọn lárúbáwá ìyẹn máa ṣe hajj síbí bàtàlà hajj yín alùbáyìtàlà haram dípò nǹkan ẹ̀fín ná owó ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó lọ sí mẹ́ka ẹ máa bọ̀ á ẹ máa ṣe hajj nbí bí kàṣẹ ń bẹ lọ́dọ̀ wa ń bí náà lólódó nǹkan náà ní káàbá ń bẹ. wàlúkọ́ èròǹgbà rẹ̀ gangan tó yẹ sílẹ̀ yìí ni wípé tàwílù tìjárọ̀ wàlmẹ̀kásì ní mẹ́kàtà ìlàlẹ̀ yàmẹ̀ àwọn ará ìsàwọ́dí lára àwọn ọ̀nà tí wọ́n gbà tí wọ́n fi ń rówó jùlọ ó nípasẹ̀ hajj àti múra táwọn èèyàn lọ máa ń ṣe ẹ̀tọ́ ti gbé ń lépo wọ́n fẹ́ sẹ́rí àwọn èèyàn kó ń bi mẹ́kà pé owó tí wọ́n ń ṣe ń bẹ̀ wọn kàmá wá sí lọ́dọ̀ táwọn yẹn ní yàmẹ̀ وعرض هذا على الملك الحبشي ẹni tó jẹ́ ọba àgbà nígbà tó pa àwọn ará ilẹ̀ habasha wọ́n jẹ gàba lórí ilẹ̀ yemen ẹni tó wá jẹ́ bí ọba àgbà gangan ọwọ́ àfitó létí pétọ́ báyìí báyìí báyìí ló máa fẹ́ ṣe á ọ̀fọ̀wọ́ sí i wàsàrọ̀ ọ̀dàlẹ̀ ẹni tó gbọ́n dùn máa nú wọn náà máa bá nà báyìí yá ní alkanisa nígbà wá di kọ́ wá kó chọ́ọ̀chì ń tán wọ́sà mẹ́a ọwọ́ sọ ní alimakoleisu ọsọ ní alimakoleisu lami yóò bìnnà mẹsàlá àfi tàríkì yá ní ọdún máa ń kọ́ jọ́ọ̀jì kò tí ì sí jọ́ọ̀jì tó tóbi tó gbẹ̀rẹ̀ gẹ̀dẹ̀ torí bàǹbà bí ìtọ́kọ nígbà ọkọ tán jẹ́ àrọ́jò ló ń kọ̀rọ̀ ṣe yíyún fatagọ́ wátọ̀ fi ya ẹnìkan náà wọn ìdílé kúrẹ́ yìí pèsè wá bẹ́ẹ̀ ni ó sì yàgbẹ́ bára kàtà ó yà síbẹ̀. wọ́lá tọ́kọ̀ jùdírọ́ náà bìlẹ̀ hàn dírọ́ ti gọ́dbà mínìwò ó fẹ̀ wọ́n náà ó wá mú bẹ́ẹ̀ ìra ogbó ògiri jọ́ọ̀jì báyìí láti fi dùn náà pé tó ń ṣe àlọ́ lọ́wọ́ fẹ́. nígbà yóò àgbẹ̀ tó inú ṣọ́ọ́ tó inú ilé ń tán zahaba ọ̀sán àhà àbúrò àtún nígbà abúlé àtúntò lọ wọlé ńlá tọkọ gẹ́gẹ́ bí ilé ìjọsìn ńgbọ̀ lọ wò ó tó wá ní ìṣesí ti ń bẹ́ńbẹ́ ìsìtàṣàpọ̀ rẹ́yìnbọn bó ṣe kọ́ fún bínú nù wọ́dí àgbàjẹ́ ìṣàn ó ti rẹ̀ sí ní káwọn ọmọ ogun jọnu lè gáàsì mẹ́kàtà láti lọ jà ìlú mẹ́kà lógún kì í sí mẹ́kà nìkan wàhálà kààbà ìkààbà òní làwọn ò wọ̀ká ni máa wò. sàlàdàtà àṣàrà fìyàlà irin mẹ́tàlá onímbẹ pẹ̀lú rẹ̀ lọ́jọ́ náà. mímbẹ́ ènìyà nínú àwọn irin ètí à ń náà lọ́hùn ìkànnbẹ́ńbẹ̀ tí a ń pè ní mahmood mahmood yìí ó lè tó tóbi jùlọ nínú àwọn irin wàsáárò wọn bẹ̀rẹ̀ sí ní rìn lọ máa ń wà kọ́fà fi wájú ìhìm hayomina àyà ilẹ̀ arọ́bì ìlà kọ̀tàlóhùn kò sí ìdílé kan àbí ìran kan ní àwọn lárúbáwá tí ó da wọn lọ́nà àfi kí wọ́n ti pa wọn dànù bọ́ọ̀bù ogun wọn ti lè wò kọ́ pọ̀ tó wọ́n sàmúborí wọn ni hátàntáwó ìlà mákàtà tí wọ́n fi súnmọ́ ìlú mákà wàjára nígbà ní mákà. ìtakùrọ̀sọ ọwáyé láàrin wọn àti láàrin ẹ̀ńtọ́jẹ́ olórí àgbà ń náà ìyá abdulmutalib ibn hashim tọ́jú bàbá bàbá fún anabiwa muhammed sallallahu alayhi wa sallam. ìta àti musawadọ́t ìtakùrọ̀sọ wọn ọ̀dà lórí wípé bí a ń yàrá àtò ibn tọ́ba lọ́ọ́ bá ká abájà lọ́ọ́ bájà ràkúnmí tèmi ní ọ̀fẹ́ yọ̀ǹda fún mi. ọba ti fẹ́ mi ń ká ràkúnmí tèmi à ń àti kàábà à wàjà àti tọ́ba wo òfin kàábà sí. ṣùgbọ́n tó ní kàábà yọ̀ dà bùbó. wàá mara ìjà lọ mẹ́kàtà. ń bọ̀ ipò ni bàbá àgbà bí aláṣẹ àgbà nílùú mẹ́kà. gbogbo àwọn tí wọ́n jẹ́ ọkùnrin pátá abdulmutalib ọwọ́ àpè wọn anyɔhelo alibalada ɛtete ɛtete ɛtete ɛkó nluwo wayalibahiko biro oselijibaali òkè ẹ má lè gòkè ẹ má gòkè lọ bí ní sáà yín àwọn ìyàwó yín àwọn ọmọ yín kéékèèké ọyá àfira kásìyàtà màhárà ee tẹ ẹ bá dúró sábẹ ilé ká má wọn pa yín o àwọn ọmọ ogun tẹ ń bọ yìí wọn ò sí kò lójú o wàmà ìyá ìlà sàhárọ̀kà jẹ́ ìṣù habasha jẹ́ ìṣù abúrọ́hàtà ọ̀wọ́sọ̀lẹ̀ ìlàwádì mahzar. nítorí wọn bá fi pamọ́ kọtayọ pé wọ́n dé ọ̀gbun kàtí a máa ń pè ní wádì mahzar wádì mahzar yẹn àwọn alájí máa ń sáré gba ibẹ̀ kọjá wọ́n fi wákàtí wádì mahzar. sáìran wàgádà bìfírọ̀kì mìíràn tọ̀yẹ̀ bí a ti dá ìta pẹ̀lú máàtàrù yẹn ibẹ̀ làwọn yẹn ti tú jáde wá fírkọ̀tún bàdà ọ̀kọ̀rọ̀ àwọn ikọ̀ kan lẹ́yìn ikọ̀ míì sódì sọlá dáàlì kàlẹ̀ jẹ́ ìṣ hijarotan wọ́n méjì ń bẹ níbi ẹsẹ̀ tẹ́bà ti ń lẹ̀ mọ́ wọn báyìí tànà tàtànà sàrọ̀ láàmúhùn bẹ́ẹ̀ lẹ́rìn wọn ní kùtùkùtù tí ń fọ́nká wàhálà kó báyìí ni ti parun. abúlé níbo orin tójú fara ọ̀họ́ nítorí náà ti ń sá lọ òkúta bà wọ̀tànà sàrọ̀ láàmúhùn ìnara náà fàhálà kàfi tọ̀ríìkì lójú ọ̀nà bẹ̀lú náà kú sí. wàkàna tí a bẹ inú sọ̀rọ̀tà mìíràn lọ. àrùnsí ńlá ìkúnlọ́wọ́ tó tóbi ìdáàbòbò ni tí ò lẹ́gbẹ́ ìlélẹ́ yìí jẹ́ látọ̀dọ̀ lọ́wọ́ bá subhanahu wa ta'ala. ó ṣe bẹ́ẹ̀ lè sọ̀ká ní haromi fáwọn tí ń gbé ibi mọ́sálásí rẹ̀ wà. ó ṣe bẹ́ẹ̀ himat láti lè bá a fi dáàbò bo ilé rẹ̀ àtàwọn tẹ́ ń bẹ lẹ́gbẹ̀gbẹ́ ilé rẹ̀ wàmí sànà máa ń zá láti lè hàn rọ̀bù tàhtẹ́rì mọ̀lẹ́ káàbà táwọn lè hàn rọ̀mẹ́ láti gbà yẹn làwọn lárúbáwá ní ẹtì máa ń pókìkí ní ẹtì máa ń sàpọ́nlé ní ẹtì máa ń sin ọ̀wọ́ fúnlé ọlọ́run àtàwọn tí a ń gbé bẹ́ẹ̀ àwọn tí a ń gbé mẹ́ka. kọ́ọ̀lù tààlà ọ̀rọ̀ lọ́n tó sọ wípé alámtárọ̀ kẹfà òjíṣẹ́ náà bá sọ́nà lọ́rùn àdéhùn wàsálàm lọ́lọ́run bá wí mọ̀dákìrà ní ìyá ọlọ́run rán létí nípa ń tó ṣe fáwọn ìjọ abúrahàtù ìjọ eléyẹrin bọ́lá ń tẹ̀pá wọn. ọwọ́n ń sẹ́lẹ̀ ìfànàbí pé àwọn ọkùnrin ìjà ń takọ̀ tí wọn gbọ́rọ̀ sí ọ lẹ́nu yìí níbo lágbára tí wọ́n wà. lẹ́gbẹ̀ẹ́ abára abúràtù àwọn tẹ́ ń na àwọn kẹfìrí kánì kánì kánì ẹgbẹ́ bẹ̀rẹ̀ hàn ibnu wa'il àti amro ibnu isham walidu àti rankubatu ibnu abimahin níbo lágbára tí ń wà lẹ́gbẹ̀ẹ́ agbára abúràtù ọlọ́ntẹ́lẹ̀ ìfànàbí kó lè bàa jẹ́ ètùtù ẹ̀mí fún pé má banú jẹ́ òjò ya wọn ni kò alam tara kayfa fa'ala rabbuka bi asl bi ashabil fil yani pé alam yantahi la ilmika fa'ilu rabbuka bi ashabil fil ṣé ìtútọ́lọ́ wọn bá pa ìmútọ́lọ́ wọn bá fi mú àwọn abúrò àtọ́ àtàwọn ọmọ rẹ̀ bó ṣe fi mú wọn dárin kò tí ì detí gbọ́ rẹ ní èrè ànábì alam yaj'al kaydan fi tadlil yani pé òkú ète àti ẹ̀rọ wọn láti bilé ọlọ́run wọ́. ọlọ́run sọ di àánú mọ́ wọn lọ́wọ́ ọlọ́run bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ fọlámiyá jùnú wọn ò kéré nǹkan kan bẹ̀ tayọ èrè ìtìjú ni wọ́n jẹ èrè ìparun ni wọ́n jẹ wà á sọ́nà àlẹ́ ìtọ́yọ̀rọ̀ ní àbàbíyè ọlọ́run rán àwọn ó di àwọn ẹyẹ sí wọn jamaat jamaat kánì tùṣáàdù àwọn yẹn tọ́lọ̀ ń dẹ sí wọn yìí àwọn àwọn kòrẹ́ẹ̀sì àwọn náà ń wò báyìí ah, ẹ̀yẹ mẹ́ni torí pé takurujú minel bahari yusa ayidu alijan alimakata gbàtàwọn yẹn ti ń tú jáde láti nú òkun àwọn ará amẹ́ka àwọn tí wọ́n jẹ́ ọkùnrin tí wọ́n sálọ òkè tí wọ́n sálọ ọgbà sálọ ọgbà wọ́n bẹ̀rẹ̀ sí ní àwọn ẹ̀jẹ̀ tí wọ́n tú jáde. wọ́n ń tú jáde ìtàmúrò fọ̀ọ̀kọ́rùn bí ṣe báwọn ẹ̀yẹ bí ẹ ṣe ń fò lọ lórí àwọn gbogbo abúlé àtù bẹ́ẹ̀ ni ń wò wọ́n yẹ táàmìlò ṣèjì àárọ̀ tàmì ṣèjì yẹn á mọ̀ tó ti dòkúta bí ẹ bí ẹ ti gbé dání tẹ ẹ kọ̀ọ̀kan tó mẹ́ta mẹ́ta dání bẹ́ẹ̀ ni a rí. wáyé dàbí mi nǹkan rí wọ́n fẹ́ nu wọn wọ́n ègbé kan wàtúnàtàyìmì méjì tó sẹ́kù ìmáàlà bẹ́yì àwọn èèkánná wọn òní àfimọ́ dání. tẹ̀lẹ́mìí bí a òkú ni a bẹ̀rẹ̀ sí ní lẹ̀ mọ́ wọn bí a ti ń lẹ̀ tàtàfà tàtàlùhùmù bẹ́ẹ̀ lẹ́ran ara wọn oníyà gbalagbalagbala fàtàkà náà sara ẹran aya wọn ọwọ́ afọ́nká sí gbogbo ojú ọ̀nà fàjà àlàhùn kàá sì mà kóòl ọlọ́run wá ṣe wọ́n di bíi ẹ̀rún ẹ̀rún ẹ̀rún ewé kàá sì gẹ́gẹ́ bíi irúgbìn kan èyí tó ṣe pé pulẹ̀ ti gbẹ tẹ́lẹ̀ dáhà láti ò máa ṣe à táwọn ẹran ọ̀sìn tí wọ́n á bọ́ síbẹ̀ fa ákà láti ò tí wọ́n á jẹ. wàká sara ti kọ́ imáwò wàhámà ṣáàtìwò fàkànnì ti àáyátà mi àyàtìlá ilé ìjẹ́ àmì kan nínú àwọn àmì ètí ń tọ́ka sí pé alágbára lọ́lọ́run bá ṣe. nínú àwọn ẹ̀kọ́ ètí ń bẹnu sóra yìí o ìkíní ń bẹ̀ tẹ̀síkì rẹ̀ ni bí fáìlì láàyè azza wa jal takhwifan lahum wa tarhiban. nítọ́sẹ̀lẹ̀ lọ́dún náà ìrántí lọ́jọ́ fáwọn ọkùnrin jù ìdẹ́rùbà lọ́jọ́ o tẹ́yìn náà bá kọ̀ tẹ́lẹ̀ gbọ́ tánàbí mi lẹ́nu ó ní ẹkún òǹdí òsà ẹ̀ dáhùn bẹ́ẹ̀ bá ti gbọ́ irú ń tọ́sẹ̀lẹ̀ sí abúlé àtúndíje lòó yọ sẹlẹ̀ sẹ́yìn náà o. nínú ẹ̀kọ́ ti bẹ́ẹ̀ mọ̀ bá òyìnbó kọ́ni láti láàyè tá a là fi tẹ̀gbẹ́rì lẹ́kọ́lùkì wà bá ti ṣe ìgbìn àdá yìí. agbára ọlọ́run ọba tí èlé ni kó tó mú ni agbára rẹ̀ fojú wọn níbi ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí. àti pé ọlọ́run ọba tó bá fẹ́ fi ọwọ́ ìyá rẹ̀ gbá àwọn kẹfẹ́rì mú iná bá ti àrọ̀ mbíkà láṣẹ́ dìde ìfọwọ́ ìyàgbanimọ̀ ọlọ́run ọmọ lágbára bọ̀ nínú ẹ̀kọ́ tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ̀sílíyà tọrọ sórí láàyè sàlọ́mọ àwọn àdéhùn wasallam ama yòlá kéye mìíràn kò fárí kò rẹ̀ ṣe. ìrẹ́nilẹ́kún ìfúnnilómi sùúrù mu má banújẹ́ wọ́n bọ̀ kàn jẹ́ ọ̀nbẹ̀ńbẹ̀ fún òjijì ọlọ́run bàtọ́ lọ́wọ́ àdéhùn wasallam nípa àwọn tí ń fojú rí náà látọ̀dọ̀ àwọn alábòsí ìyẹn kò fárò kọ́láìsì àwọn tí wọ́n jẹ́ kékeré nínú àwọn ará mẹ́ka nínú àwọn ẹ̀kọ́ títún bẹ́ẹ̀ ni wípé ọlọ́run bá tùbọ̀ á ní wọ̀sán ńlá àtọ́bàtọ́ lágbára ni láti fojú àwọn kékeré pẹ̀lú kọ́dé àwọn ọmọ ogun sí wọn láì ní ìdí ẹ̀sọ́ tó ká ti jihad mo fẹ́ ká ti jihad ká lè bá ti lè gbà ládàá sóra yẹn bí bó ṣe lọ́nu ìlú mẹ́kà ló ti sọ̀kalẹ̀ ẹjẹ́ àtúnú báwọn lọ́lọ́ lágbára lọ́mù ádẹ́nu lé sóra ní yẹtọ́lá tó lọ́wọ́ nígbà subhanaka allahumma rabbani wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ama bi mo se mo lati lecture kan mo dele mo jazakallahu khairan iyakum sallallahu alaihi wa sallam abilo ko ba lara ẹ̀mí àwọn ṣe é fún wa àlékún okun àlékún agbára ọlọ́ba àdúgbò fún ọjọ́ pẹ́ fún ọlọ́bi dáadáa ọ̀làlá ìlà ẹ tí wọ́n ní ìbéèrè àrùn méjì ó lọ́wọ́ ká gba nọ́mbà. ó ṣe ń hó báyìí ó ń hó báyìí. ní béèrè kò sí béèrè kan. Naam. àwọn ah, wọn ò délé àní wọn ò délé ogun ọdẹ àrùn <laughs> ogun ọdẹ àrùn pátá. lọ tẹ̀lẹ̀ sáwọn erin ọlọ́run ọ̀sọ́ fún wa o bẹ́ẹ̀ náà rún pẹ̀lú wọn àmọ́ o. ẹni pé torí pàmò ẹyin àwọn ọgbà àwọn òsì wọn ò àwọn òdonú láti tẹ̀lé wọn ẹ jẹ́ àwọn ohun tí wọ́n bá sọ ń bẹ ń gbàrin náà ṣe ti bọ́ náà. ṣe ájì ájì wọn tí wọ́n ṣe ìhòòhò ní ẹ̀ma ṣe ìhòòhò ní ẹ̀ma ṣe tọ́wọ́ tí wọ́n rọ̀ kíkalẹ̀ ọlọ́run àti bí àṣekúbọ̀ ẹ̀sán nábì ibrahim ó sì ń bẹ ẹ̀fì kan wọ́n fọlọ́ ń búra láwọn àsìkò kan bàmí wọn fi látà búra wàláì nkankan ẹ̀ṣekúbọ̀ ẹ̀sìn anábì ibrahim ó ń bẹ lára wọn ẹ̀wọ̀n táwọn sọ nípa mẹ́kà ní ìsìn àbá sọ nípa ájì àbí wọn rà kò sí bá àṣìṣọ́ tá a fi ọ̀rọ̀ anábì ibrahim tá a fi lẹ̀ èkíní ọ̀lọ́kọ̀ kàbá ìkejì tá a bá ń sọ nípa léyà ànábì ibrahim náà ni lórí ọmọ rẹ ló ti pèrè yẹn ismail sọ àṣẹkù bọ̀ ẹ̀sìn tí ń bẹ lára wọn níjẹ́ ká máa ṣe wàláì nǹkan kan ń ṣe sọ wọ́n ń tà wá fún sùmọ́ òhò ni ń tà wá fún sùmọ́ àṣekún ájì bí àwa ṣe máa ń ṣeun ànábì nìkan lọ́kọ́ síbẹ̀ sallallahu alayhi wa sallam ẹgbẹ́jọ́ kẹjọ ọjọ́ tẹ́lifíà àlọ́ mìíràn abakunbẹ àlọ́ àràfà mọ́sídàlífà ọ̀dà ní lọ́la sunday ìrọ̀lẹ́ náà ní láago sábàtì kíá street ọlọ́run dẹ̀mí wá sí yẹsọ wa subhanaka allahumma rabbani wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.